أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti ìsàlàyé ẹ̀sìn fúnra ẹni eléyìí tí ó máa ń wáyé nírọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ ní mọ́sálásí Albasor ní àdúgbò wa ní mọ́sálà nílùú Ìbàdàn bíi kọ́lọ̀ ń jẹ́ kó wúlò fẹ́ tó ń sọ àtàwà tí à ń gbọ́ kó mọ́ ṣe níbàlẹ́jọ́ ọbú fún wa níjọ́ ọ̀gbìnrin alkiyama kó lò ní sábàbí dáadáa láti lé ìmọ̀ ní kálukú wa kún káwá dénú àlìjánná lẹ́ni tínú rẹ̀ ó máa dùn la la hawla wala quwwata illa billahi àwọn àfẹ́ẹ̀sìn tí ìmọ̀ wọn tí wọ́n ṣàjọ tí à ń kà tá à ń lò náà ọlọ́run kó bá ní san wọ́n ní ẹ̀san olóore pàápàá àfáà wa tí wọ́n ṣe tíra tí à ń lò yìí àfáà Mustapha Murad Subuhi tí wọ́n ṣe tíra minahajul mu'min ní ètò tí a ṣe kàn ibi tí a dúró sí òun níbi tá a ti ń ṣàlàyé alqadi asu mini ajuli momin fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn mọ̀mìnì àwọn ẹni ọlọ́run níbi kán gbé nǹkan èèwọ̀ tó bá jẹ́ àràmù kán gbé jùúlẹ̀ kán má ṣe abala tá a wá dé ni pé adájọ́ adájọ́ ọbú adájọ́ èké adájọ́ ọ̀rọ̀ adẹ̀ ti ṣàlàyé pé anabi sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó yé pé oníranran adájọ́ ní ń bẹ pàápàá nínú àdífì àfáà wa buraida àtàdífì àfáà wa sáàdù ọmọ ubaida tóun náà látọ̀dọ̀ ibnu buraida látọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n ti jẹ́ kó yá pé adájọ́ mẹ́ta ní bẹ ẹyọ kan péré ni ó wà lìjàn náà méjì ó wọ iná ẹni tí yóò wà lìjàn náà náà lẹ́ńtọ́ ọmọ òdodo tó sì fi dájọ́ tí ó ṣàbòsí a dẹ̀ parí ọ̀rọ̀ yẹn síbi wípé gbogbo ẹni tó bá jẹ́ adájọ́ aráàmù ni kán máa gba bribe kán máa gba owó bọ̀nù owó àbẹ̀tẹ́lẹ̀ nítorí pò ti wà nínú àdíìsì àfáàwà Abdullahi ọmọ amúrù ọmọ as kọ́lọ́n kó bá ní kẹ́ bàbá àtọmọ tí ànábì sallallahu alaihi tó ní la'anatullahi ala rashi wal níbòmí la'anallahu rashi wàlmùrtẹ́ṣì gbogbo ẹni tó bá ń fún yàn ní bribe owó ẹ̀yìn owó òbọ̀nù owó àbẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ṣẹ́bilé ọlọ́run bínú sírú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá sì gbà náà ìbínú ọlọ́run bá ń bẹ lórí ẹ̀ adẹ̀sọ níjọ́ yẹn pé tẹ́ ẹ bá wo report tí wọ́n gbé jáde láìpẹ́ ní nàìjíríà àti wáyé nínú àwọn tí ìwádìí fi rinlẹ̀ pé wọ́n ń gba rishua owó bọ̀nù owó bọ̀bẹ̀ jù ní nàìjíríà àwọn ọlọ́pàá nọmba one lẹ́yìn àwọn ọlọ́pàá àwọn adájọ́ nọmba two àwọn adájọ́ nàìjíríà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ adájọ́ nàìjíríà wọ́n wọ̀ náà jọ ọ̀gbìn dàkìyàmà àfàwọn kékeré nu wọn tán bá jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n ń sọ́ra fún àràmù ní jíjẹ torí pé tó bá lè jẹ àràmù náà adájọ́ òun ni ó lówó lọ́nìí sìn àwọn tó lè bá irú Evans Evans apààyàn ajíyàngbé tí wọ́n bá ṣe case tó lè fa pé mọ̀wọ́rí hundred million ti dúró díọ̀ àwọn tó lè bá àwọn tí ń yíbò tó lè bá wọn ṣe kéèsì póhùn lọ wọlé àwọn tí ó lówó lọ́nu ṣùgbọ́n àwọn ń ṣe àgbímẹ́ǹtì ilẹ̀ èlò ní òrì bẹ́ẹ̀ hundred thousand fifty thousand ṣùgbọ́n àwọn tó bá lè ṣẹjọ́ olè ó lè rí millions of naira almohim àwa gbọ́dọ̀ ṣọ́ra nípa ìmọ̀ dájú èké àwa náà lè mọ̀jà dájọ́ láwọn ibi ọlọ́run bá ti ní káwa náà lẹ́nu tó jẹ́ pé wọ́n máa fọ̀rọ̀ méjì mẹ́ta lọ wa káwa náà bẹ̀rù ọlọ́run ibẹ̀ yẹn láti dúró lónìí a wá ń lọ síbi abala míì sẹ́ẹ̀rábala tá a dé yìí ó ní í ṣe púpọ̀ pẹ̀lú àwọn tó bá jẹ́ ọkùnrin pàápàá kìí sọkùnrin lásán ọkùnrin tó bá jẹ́ ọkọ ìyàwó tọ́já sí wípé ó ti ní fámílì ìtọ́kàn wọn nínú ọ̀rọ̀ òní ni wípé ara nǹkan tó jẹ́ èèwọ̀ táwa tá a jẹ́ mùsùlùmí tá a gbọ́dọ̀ gbé jù ú lẹ̀ tá a gbọ́dọ̀ sọ́ra fún òun ni kéèyàn àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ àwọn ń tó jẹ́ ìyapa ọlọ́run ká máa fojú wò pé ó dáa táwọn fámìlì ìwà tó bá ń ṣẹlẹ̀ sí wọn àṣé ẹni tó bá jẹ́ adarí ẹni tó jẹ́ òpòmúléró nínú fámílì àwọn nǹkan tí ọ̀dà àwọn nǹkan ẹ̀ṣẹ̀ àwọn nǹkan ìyapa ọlọ́run kó máa rí lára àyàwó ẹ̀ kó rí lára ọmọ rẹ̀ kó sì máa fojú wò pé ṣèbí kó jù bá náà lọ àwọn mọ̀mìnì wọn e ṣe bẹ́ẹ̀ mọ̀mìnì oríyàwó ẹ̀ ìyàwó rẹ̀ wá ń búra ìyàwó rẹ̀ ń ṣe jẹ́rìí àbíyàwó rẹ̀ ọkùnrin kan tó ń bọ̀yàwó ẹ̀ lọ́wọ́ ọkùnrin kan tó ń báyàwó ẹ̀ chaati ọ̀rọ̀ lọ́ọ̀fù lórí Facebook àbí lórí WhatsApp àbí lórí text message wọ́n ti wá ń sẹ́ndì mẹ́sẹ̀gì orí ibú kan síra wọn wọ́n wá ní pé ta ló ń sẹ́ndì I love you ẹ má ò rí bọ́ọ̀ kan tó fẹ́ fẹ́ mi ń gbà kan ni ó kẹ̀ bọ́ọ̀ yẹn ń ranù kẹ́ni But wọ́n náà reply pé i love you too mo kẹ̀ ń tàn jẹ ni ah ọ̀dọ̀dọ̀ àmá ṣe bẹ́ẹ̀ màmá ìdí àwọ̀ ó sì parí bẹ́ẹ̀ ó yẹ wọ́n sárú ọkùnrin òun lẹ́gba The youth òun náà máa ń perú wọn ọkùnrin tí ò ní gíra tí èjò owó ìyàwó àtàwọn ọmọ ẹ̀ àbọ̀ ọ̀rọ̀ máa rí obìnrin òun àtọkùnrin kan wáá jọ dún wájú mọ́sálásí wọ́n jọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n sì ń sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kìí pé ọmọ tó ti bàlágà lọ́wọ́ pàápàá bóyá yìnyín mọ́ gírídì àbẹ̀yìn ìṣá ìtílẹ̀ ti ẹ̀ ti sú ìwọ ń bọ̀ láti ibi iṣẹ́ lọ bá rí bí ọmọ mi lélẹ́yìí lòun àtọkùnrin dúró lẹ́gbẹ̀ẹ́ ògiri náà jọ wo náà ń sọ ọkùnrin tó ti fẹ́ ọmọ náà ti ọkọ ọba jọ ń sọ̀rọ̀ sì dákẹ́ lórí ẹ̀ pé mo rí ọlẹ́ẹ̀kẹta bá sọ̀rọ̀ ó ní senior ṣé ní ọbọ̀ ẹ̀lẹ́jọ́ jókòó tẹ́ ẹ fẹ́ gbẹ́ kanra yín má ṣe so ṣe ṣe ní ọbọ̀ ẹ̀ ni ó bá dákẹ́ àṣekọ́kùnrin ó rí aburú àbí ń tọ́já sí pé ó ń rúgbó bọ̀ àbótí ẹ̀ ti rúgbó dé gan kọ́ máa ṣẹlẹ̀ sáwọn tó jẹ́ fámílì ẹ̀ nínú tó lè fa ìwà àsìná tó lè fa ìwà àgbèrè kéèyàn wá fojú wò pé ọ̀dà abẹ́ kò sí ní tó burú àáfàá lélẹ́yìí àwọn mọ̀ọ́mẹ́ ní ò kì ṣe bẹ́ẹ̀ àwọn ẹni ọlọ́run wọn kì í ṣe kí ni o wọn kì í ṣe bẹ́ẹ̀ eyín náà tán bá wa tá a jẹ́ ìyàwí kárí pé àwọn aburú kan ṣẹlẹ̀ sọ́mọ wa àwa ń dọ́gbọ́n bò láṣìírí kí bàbá rẹ̀ ọmọ bá a mọ̀ bóyá bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ gan bóyá lè jẹ́ pé bàbá níyàwó méjì mẹ́ta mẹ́rin ni kọ́mọ̀ jẹ́ pọ́ tèmi nìkan ni wọ́n wà á dojú sọ èèyàn rá burú tó ń ṣẹlẹ̀ èèyàn wá ń dọ́gbọ́n fọwọ́ bò èèyàn gbárata èèyàn pariwo pé ẹgbà mí o èèyàn ò ní ìtara fúrú nǹkan yẹn àwọn ẹni ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ àfáàwà Mustapha Murad ọlọ́run bá ní sanwó-ẹlẹ́sàn rí inú tíra yìí ááyà tí wọ́n kọ́ mú wá ááyà zìnà gangan náà kọ́ mú wá wọ́n lọ́lọ́ ní ẹ̀rí wàzánìyàtù láyà ń kíhùwá ìlà zanin àwòmúṣirìkì wàhúrìmọ̀ dáálíká alàlìmọ̀mìnì wọ́n lọ́lọ́ ní onísìnà lóbìnrin ẹ̀ lè rẹ́ni tí ọ̀fẹ́ àfóǹsìnà ọkùnrin ẹgbẹ́ rẹ̀ àbí ẹlẹ́bọ torí pé ẹ̀ńtọ́ bá jẹ́ múmi ní òdodo wàhúrìmọ̀ dáálíká alàlìmọ̀mìnì múmi ní òdodo yóò kó nírira kọlọ fóǹsìnà ọmọ ilé ìtì máa sẹ́yìn òkè àdúgbò tí gbogbo èèyàn ti mọ̀ even tí wọ́n ní imí tíntín ní etí àwo gbẹ̀gìrì bójú bá kò ń bẹ́ ẹ̀mí ò ní ṣe kí ni o ẹ̀mí ò ní kò ń bẹ́ àáfàá nítorí àwọn tó bá jẹ́ múmi ní èèwọ̀ ni fún wọn wọn ò ní rẹ́ni tọ́já sí pé rìn létí bèbè ìsìnà kínú wọn máa wá dùn sí ṣe wá ládìsí tá àáfàá mú wá gangan òun ládìsí àáfàá wa Abdullahi ọmọ Yasar kọ́lọ̀ ń kó bá ní yọnu sí tó ní Salim ọmọ Abdullah ọba wọn sọ̀rọ̀ òun náà gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ wá gbà wá látọ̀dọ̀ wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní salafatun la yadkhuluna aljannata àwọn ìran èèyàn mẹ́ta kan ń bẹ kọ̀sálìjàn náà fún wọn wọn ní wọ àlìjàn náà kán gbàgbé àlùjàn náà wọ́n ti fàlùjàn náà wọn takátì láyé alákọ̀ọ́kọ́ ni àlàákù wàlídẹ́yì ọmọ tí ń ṣe bàbá àtìyá ọmọ tí ọmọ tẹ̀ láṣẹ òbí rẹ̀ méjèèjì ọmọ tí ń ba òbí rẹ̀ méjèèjì nú jẹ́ kọ̀sálùjẹ́ náà fún kọ́lọ̀ńkọ́lá wa èyí tó wá kàn wá nú mẹ́tẹ̀ẹ̀ta ní nọ́mbà two wa da youth àṣẹ da youth ni pé ẹni tí èjò owó aráalé rẹ̀ ẹni tó já sí pé tó bá burú

ó rẹ ìyàwó rẹ̀ ọkùnrin sì fọwọ́ kọ́ ìyàwó ẹ̀ lọ́rùn àbọ̀n gẹ́gẹ́ ni pé shake my friend shake my friend dẹ̀dẹ̀rẹ̀ òun ní ọkọ̀ káwé fámìlì wọn ọ̀rẹ́ rẹ ó tún wá máa bọ ìyàwó ẹ̀ lọ́wọ́ lójú ẹ kò sì ní kàkó ìyàwó tèmi ẹ tún wo bí àdánwò dé náà ní ìsìn àwa tá a àbí nǹkan fi gbá àyà lu ọlọ́kadà lára ó ṣe rí ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wa náà àlàkà kan sàbẹ́ tí Abdullahi ibn Umar ọ̀wà wálé ayé ìyàwó rẹ̀ ọ̀wà máa fẹ̀yìn náà ọlọ́kadà lẹ́yìn inú rẹ̀ ọ̀wà dùn yóò fẹ́ lè sọrí ọlọ́kadà kalẹ̀ àbábùsẹ̀ ìdí lòkùdìrí ní ọ̀wà àríyàwó rẹ̀ kọ́ wà láàrin kí ọkùnrin ọ̀wà lẹ́yìn rẹ̀ kọ́ máa fara na ìtàn ìyàwó ẹ̀ àbóhun ní ọ̀wà àríyàwó ẹ̀ kọ́ lọ gbé rẹ̀ sórí Facebook àbórí inú rẹ̀ ọmọ wa dùn òun náà tó wà mọ́ fẹ́ kí my beautiful wife you are too angelic àtú yá àtọ́ máa tọ́ ṣàyàwó ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì sẹ́yìn pé da youth nu ọkùnrin tí ìyàwó ẹ̀ gbé píṣọ rẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ó náà gá ìyàwó mi ó fáyìn ó dáa púpọ̀ ó dáa lọ́mọ àwọn sàábé torí àgbọ̀yé tán gbọ́yé àwọn ò lè ṣe gbúdá dáradá báyẹn anábì nídà youth ara ẹ̀ náà ẹ̀dẹ́ tí máa ń túyàwó ẹ̀ lẹ́jọ́ ọ̀sẹ̀ ni àwọ̀ yọ́kẹ̀ túyàwó lẹ̀ ìyàwó la bá lónìí ònìsàlọ́la kánò lọ́tọ̀la ẹlọ́wọ́sẹ̀ sáwọn obìnrin Yorùbá nígbà táwa fi ń sáàfù tèmi fi ń sáàfù ní Yobe nílẹ̀ Haúsá òru la fi máa ń travel torí Ìbàdàn sí Yobe ẹ̀ lè lọ láàrin ọ̀sán almost seventeen hours journey ni tẹ́ ẹ bá kúrò nìbàdàn láàárọ̀ Kánò lẹ́sùn lálẹ́ àárọ̀ ọjọ́ kejì lẹ́mọ̀ lọ sí Yobe ní Damaturu ọ̀ọ́kẹ́ kúrò nìbàdàn lálẹ́ ẹ̀ wọ mọ́tò òru ẹ̀ dé Kánò ní kíni o àárọ̀ ọjọ́ kejì ẹ̀ wà fọ̀sán dé ibi nínú àwọn ìrìn àjò tí mo rìn gbà yẹn ni mo pé ah láìlá ọlọ́run alóbìn bí obìnrin Yorùbá tí ma lọ tó lọ kàfàǹchà ẹ ráwọn obìnrin Yorùbá tán lọ rẹwà tán lọ rata tán lọ ra àwọn nǹkan títà nílẹ̀ Haúsá làpọ̀lọpọ̀ wọn fi máa ń rìn torí mọ́tò máa ń ní lè jẹ́ ni wọ́n fi já ọjà so wọn ò sì nílé jọ́jà lóru wọ́n wà fóònù rìn so ojúmọmọ ni wọ́n ó dé kíní o ilẹ̀ Yorùbá wa ń bì tán máa ń bọ̀ láti ilẹ̀ Haúsá ṣe wá mọ tí ó ṣẹlẹ̀ ọ ń bẹ nínú àwọn obìnrin yìí èmi fetí ara mi gbọ́ tí kọ̀ǹdọ́ àti dráìvà ń sọ ni ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń bá wọn ṣe sìnà lójú ọ̀nà àwọn obìnrin Yorùbá nù o tí wọ́n lọ ra ẹ̀wà tí wọ́n lọ ra atánlé Haúsá tí wọ́n lọ ra àwọn nǹkan kan torí pòrú ni wọ́n fi rìn ó lè jẹ́ pòbí méjì mẹ́ta péré ni wọ́n bá kẹ́rù ààyè tó yẹ kérò òjòkó sí wọ́n ó ti parẹ́ ó lè ku dráìvà kọ̀ǹdọ́ àti bóyá bí ọkùnrin kan àbọ̀kùnrin méjì tí wọ́n ó gbé àwọn yòókù lè jó jóbi méjì mẹ́ta tí wọ́n ó ní kíni ẹ̀wà ata àtàwọn tọ́lọ mọ́ra ní haúsá so ń gbà wọn bá rìn lóru tára bá rìn dráìvà àbí kọ̀ǹdọ́ rẹ̀ àbáwọn onísìnà tájọ wà ní mọ́tò wọ́n máa báwọn obìnrin yẹn ṣe sìnà tí kanu kọ̀ǹdọ́ sọ bẹ́ẹ̀ fún rẹ̀ báyìí pé ẹ̀ eh, àwọn máa lò wọ́n pé ìmí ìnú wọn gọ́mọ̀ sọ pé ẹ̀ eh, bàbá ọmọ lòun kú ní òun ọ̀lọ́kọ ọkọ òun òkú wà rẹ̀sọ̀nsíbù owó táwọn bá rí náà làwọn ó ṣe kí ni o làwọn ó fi tọ́jú ọmọ ìmí ìnú wọn gbọmọdá ní o tán rí pẹ́lẹ̀ yìí ó ti wọlé ọkọ ó sì máa bá ṣe sí náà in the first instance ṣe ẹ̀rù pọ̀ ọkùnrin ẹ̀ bá pé tí èsè dà tá n ká ìtànàbí ní òníwá àdìjẹ náà ọkùnrin tí èjò owó ìyàwó àtọmẹ tí è ọba àṣẹlẹ̀ sí wọn kò sí ntọ́kàn wọn ọba àmọ́ ṣe ọba àdìmọ́ wọn kò sí ntọ́kàn wọn ọba àmọ́ ọkùnrin kò sí ntọ́kàn ẹ worú ọkùnrin ìtọ́bájẹ́ni ọlọ́run sólè kọ́ lọ máa rajà jọ́ sẹ́ni àwọn lẹ́kọ̀ọ́ kọ́ máa tráfù káàkiri tẹ́ ẹ bá rọ́kùnrin torí ẹ̀ pé tó gbàgbọ́ yé súnà kò lè ṣe bẹ́ẹ̀ obi tóun gan bá bẹ̀rù ọlọ́ obi mi náà lè jẹ́ ẹlẹ́yàfi sísá òkè ọ̀la ìkẹ́ ayé tóun náà tẹ́tọ́ àfààyàn ní pé tí má ti lọ tíìfù ẹ̀kan báyìí ẹ̀yìn hundred thousand wọn máa rí ní prọ́fìtì ṣùgbọ́n kóyin tó bá wà responsible tí èsè dà youth tánà bí ń sọ yìí bó o ló ṣe túyàwó rẹ̀ lẹ̀kọ́ máa ranjú káàkiri bóò ló ṣe tú ọmọ rẹ obìnrin lẹ̀ kọ́ máa ranjú káàkiri tó o sì mọ̀ pé ọlọ́run bí ọjọ́ ògbé ní alkiyama anábì lára àwọn èèyàn mẹ́ta tí ó ní wàlùjá náà lẹ́yìn ọmọ tí bá ń ṣe bàbá àtìyẹ òun ni wàdà youth ọkùnrin tí èè lákàkùn síyàwó àtọmẹ kèé lákàkùn sáwọn aráalé rẹ̀ wọn ọba àṣẹ sìnà ọkùnrin ọba àmọ́ dìmọ́ wọn ọkùnrin ọba àmọ́ bá wọn ṣe sìnà wọn ọba àmọ́ bóra wọn ọba àmọ́ gbọ́ fújì kódà wọn ọba àmọ́ ṣe orò bèjì ànábì nírú ẹni tí èè lákàkọ́ sí kèé jowú àwọn ìyàwó àtọmọ ẹ̀ kọ̀ lákàkọ́ sí ni ní òníwá àlìjẹ́ náà ẹlẹ́kẹta ni wàrọ́ jálátù nìsa ọkùnrin tí máa ń ṣe bí obìnrin àwọn sisi kàmọ́ náà sisi kàmọ́ tí máa ìmọ̀ bẹ́ẹ̀ bẹ láyé nìsín o so sisi kàmọ́ òde sisi kàmọ́ rùmí o ẹni rí wọn lọ yọmọ àmọ́ wa mùsùlùmí èyàn yà lọ́dá ṣe bí obìnrin náà ni nígbà ìbá tó múra bí obìnrin tó wé jọ mi tó ṣe bí irun obìnrin tó tọ́tẹ̀ tó wá ń sanwó bí owó kìkì òun ni sí sí kàmọ́ rú o kó tí a lọ jẹ́ ọ̀nù ẹ̀lì àbí sí ní ó tábẹ́ kọ mùsùlùmí ẹ̀dùn adúpẹ́ gbogbo ọkùnrin tí bá ń ṣe bí obìnrin o àwọn ọmọ ẹ̀rọ pín tóun náà mọ̀ wá múra bí obìn kódà ní ìsinmi àdáwò tó dé àwọn nǹkan tá a mọ̀ pé obìnrin ní máa ń ṣe lánàá ọkùnrin míì ti ń ṣe lónìí tán ti ń pàwọ̀ ọ̀dà <laughs> òun náà fẹ́ dobe àwọn ọkùnrin míì lónìí ìmúra obìnrin yẹn náà nífẹ̀ẹ́ adébíyàsá ní ọkùnrin tó bá ti lè ń ṣe bí obìnrin náà ara àwọn tí ò ní wọ àlìjánná ni ṣùgbọ́n ìtọ́kan àwa ń bẹ̀ ní the youth ọkùnrin tó já sí wípé kọ̀ lákàkún kò é jowú kò ní gírọ̀ kò ní owú la gbogbo nítorí ọ̀sẹ̀lẹ̀ síyàwó àtọmọ ẹ̀ kéèkà kún àáfàá nítorí wípé rú ẹni yìí rè yàtàgọ́ fálù limahabbatin fiha yóò fọ̀nú fọ́ra nítorí ìfẹ́ só nìsín àáfàá ti kọ́ sọ̀rọ̀ ń pa àdífì yẹn pé ìsìnàdù ẹ̀ lálàáfíà pé ṣùgbọ́n àwọn kan nú àwọn àfà sóyà apá kan nú wọn wọ́n ní látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ Umaru ló ti gbà wá kó tó àdúrà nàbí sallallahu alaihi wasallam sóyé wọ́n nírú ẹni ẹlẹ́ tó já sí wípé ó rí pa àwọn tó jẹ́ fámílì rẹ̀ ìbàjẹ́ alfahisha pé e sádánwò ọmọ ṣẹlẹ̀ síyàwó àbọ̀mọ òun kọ̀bá alákàkún ẹ̀ ọ wà neglectful nípa rẹ̀ bóyá nítorí ìfẹ́ tó ní pé my dear ò lè ṣerú ẹ̀ mo trust my dear mo trust ẹ̀ kò lè ṣerú ẹ̀ kò lè ṣerú ẹ̀ mo trust ẹ̀ pé àbó ọkùnrin tí mo jọ́rí inú fọ́tò yẹn ń kọ́ ara àwọn ọ̀gá mi níbi iṣẹ́ ni mo trust my dear now ó mọ̀ fún ẹ̀kọ́ ẹ lọ́rùn ọ̀ nígbà tá à ń ya corporate pictures níbi iṣẹ́ ni I trust you now mo jẹ́rìí ẹ̀ àáfàá nírú ilé bóyá torí ìfẹ́ tó ní síyàwó rẹ̀ ọba ṣe kí ni o ọ̀làkàkùn sí i àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ni bóyá torí pọ́ jẹ́ ìyàwó yẹn lówó a ó lè ànà làá àlẹ́ ìdẹ́ inú wàhùn àjìs bóyá ìyàwó yẹn ẹ máa wo táàfà ń yìí o sẹ́wọ̀n pé kọ́lọ̀ ọjọ́ kó sì jẹ́ mú wá rọrùn ṣẹ̀ríà ni pé ọkùnrin wọ́n fẹ́ kọ́ máa take control nù lé kọ́lọ̀ kọ́ máa bu àwọn ọkọ ìyàwó kọ́ máa bu aláṣìírí ìtọ́da ni pé afẹ́sanwó ilé fẹ́ntì ọ̀bà tí ìkọ́lé àáfàá ni afẹ́ jẹun àáfàá ni ó ṣètò ẹ̀ afẹ́ raṣọ ọ̀tún náà rẹ̀ raṣọ léyà àáfàá ni afẹ́ sanwó school fees àáfàá ni ó ṣe àwọn ọmọ fẹ́ ràwé ra textbook sanwó waec sanwó gc sanwó jambu sanwó common entrance àáfàá ni gbogbo tọ́jọ́ mẹ́tò nílé hundred percent kọjá pé èèyàn mọ̀ tẹ́ control ṣùgbọ́n tó sì bá wá wà fọkọ ìyàwó ẹ̀ lè máa ṣe kí ni o ò lè kún lọ́wọ́ torí wípé tọkọ bá jẹ́ kó sì ni ilé ò jẹ́ kọ́ra àwọn nǹkan kan ṣe kò ní jíyà lọ́dọ̀ ọlọ́run aráwọn tọ́jú olóòsì inú àwọn èyí tí ọ̀dà ni kéèyàn wá responsible lóòótọ́ olòsì ni bó ṣe jó lóòsì ya ṣọ́ọ̀bù oníbọ̀kọ̀tọ̀ yóò sì jẹ bọ̀kọ̀tọ̀ five hundred naira olòsì ni o àáfà máa jẹun seven hundred níjókòó ẹ̀ẹ̀kan àáfà eléṣù lélẹ́yìn o òsì ń ta òsì ń ta yóò bọ̀ sí ọ̀dọ̀ àwọn Haúsá tí ń sa súyà yóò sì ra súyà two hundred jẹ́ níjókòó ẹ̀ẹ̀kan kò lè fúyàwó ẹ̀ lówó kọ́ra ẹja two hundred tọ́yẹ́ pé gbogbo fámìlì ní ọ̀fẹ́ ẹ̀sẹ̀ kí ni o ní ọ̀fẹ́ ẹ̀jẹ́ yọ wà ara súyà olórí ibú kan yọ mọ̀ wá ju ẹnu díẹ̀ díẹ̀ <laughs> kò ní gbé délé pé ìbẹ̀kẹ́lẹ̀ ọ̀jẹ̀ níbi kí ni o súyà yìí yọ bọ̀ síbi cafeteria kan yọ ra five alive five hundred naira yóò fi yẹpẹrẹ ayé òṣìṣì ń ta kò lè ràwé fáwọn ọmọ kò lè ṣètò nǹkan kan nú eléyìí kò wà responsible nìyẹn bẹ̀tọ́ pé èèyàn wà responsible ṣùgbọ́n sì ta ní òjì òróró ná tó bó ṣe yẹ lórí ìyàwó àtọmọ tọ́lọ̀ náà rí pé wàhálà ẹni yìí sáwọn kèé sẹni tí ó wà responsible ṣùgbọ́n òsì ló ṣe kí ni o ìlọ́fà irú ẹ̀ ní sàábé pàtàkì Abdullahi bono Mas'ud ẹ̀yin obìnrin gbọ́dọ̀ gbọ́ yẹn yé Abdullahi bono Mas'ud ìyàwó rẹ̀ Zainabu olówó ni kódà tó máa yọ sàkà fún ọkọ rẹ̀ Ibn Mas'ud tóbi bá lówó lọ́jọ́ kọlọ ó lè yọ sàkà fọ́kọ ọkọ ni ò lè yọ sàkà fún kíni o ìyàwó gbogbo ẹni tó bá ti jọ̀ràn yẹn kéèyàn náwó lé wọn lórí èyí yọ sàkà fún wọn bàbá ò gbọdọ̀ yọ sàkà fọ́mọ rẹ̀ torí pọ̀ràn yẹn ni kó náwó lórí kíni o lórí ọmọ jẹ́mọ́ ẹ̀ gbọ́ mi yé ọkọ ò gbọdọ̀ yọ sàkà fún ìyàwó torí pọ̀ràn yẹn ni kó náwó lórí kíni o ìyàwó ṣùgbọ́n kéè sọ̀rọ̀ yẹn kí ìyàwó ó náwó lórí kíni o lórí ọkọ tí ìyàwó bá lówó lọ tọ́lọ́ wa ní pé lápẹ̀rẹ́ ń sìn ká ní pé ìyàwó ní bíi one million naira lọ́wọ́ àwa ní sàkà ti wọ̀ ọ wá fẹ́ yọ one over forty which is twenty five thousand naira jẹ́mọ̀ tí táà ń sọ yà bí òye ìyàwó ní one million lọ́wọ́ ọ fẹ́ yọ kí o sàkà twenty five thousand naira ní ọ̀nà one million one over forty twenty five thousand mọ́kò lọ́ọ̀bì kankan ọkọ̀ rẹ ní oko fún àáfàá tó ọlọ́ọ̀ni kì í ní two million lọ́wọ́ o sàkà mi jẹ́ fifty thousand ọlọ́run ní kí n ní four million lọ́wọ́ o sàká mi jẹ́ one hundred thousand yẹn sàká mi jẹ́rè o bóyá bóyá ìyàwó ní forty million lọ́wọ́ nìsín one over forty rẹ̀ ìsìké ní o one million gbogbo one million tó o bá lè kó fọkọ rẹ pé àáfàá tó igbó tẹ́ bá wọ́ọ̀lù one million rẹ fi máa ṣe bísínẹ́sì o o sì tún gbọ́dọ̀ torí ẹ̀ máa lálẹ́ ọkọ rẹ gbé olùsí ara rẹ ṣùgbọ́n àná láfọ́ one million <laughs> lọ́wọ́ fẹ́ máa so gé wèrè sí a ọwọ́ tiẹ̀ náà wàá bà lọ́nà nípa fẹ́fẹ́ yàwó kejì àbí yàwó kẹjọ èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ Ibnu Mas'ud bàbá ńlá olòṣì ni ìyàwó rẹ̀ Zainab ṣe ẹsẹ̀ kí o olówó lọ tó ń ti bẹ́ẹ̀ kọsákọsí ṣùgbọ́n táwọn fáwọn sọ́bì ni pé ẹlòmíì máa ń di dayuth ọmọ ń di gbẹ̀wù dání ọmọ ń di ẹni tí èlé sọ̀rọ̀ tíyàwó rẹ̀ bá ṣe nǹkan àbọ́mọ torí pé ìyàwó ló ń ṣe kí o ìyàwó ló ń spọ́nṣọ̀ ọ̀nà ilé tíyàwó náà bá ti wá rí wípé eh, dàdá dín ní sùkò mọ́ ní ẹni tá a ti gbajímọ̀ lọ́wọ́ rẹ̀ tá a gbé Sunday lé ní kíni ọwọ́ ọba ní ilé sọ̀rọ̀ àáfàá nírú ọkùnrin báyìí ànábì ní òní ṣe kíni o kò ní wà lìjẹ́ náà èyí lè má lówó lọ owó lò ní lọ́wọ́ ọpọlọ ń bẹ fún ọ kéde sọ pé ìyàwó ní wọ́n sanwó fífíìsì ọmọ àbóhun ló fa owó aṣọ léyálẹ̀ àbóhun ló ti pé ah, ẹni sùúrù ẹ gbọ́dọ̀ sọ fún owó tí mo kó lẹ̀ ní òní àwọn tako fún wa nìyẹn o ṣé ẹ fẹ́ kí ebi ọmọ pa wá ó ní bẹ́ẹ̀ sí mo máa tí mò ń ṣe o mo kẹ́ ń gbowó lọ́wọ́ wọn lásán ni ìrọ́dà kò sí wàhálà pé ṣe ẹmọjọ́ tí <laughs> ẹmọjọ́ tó ń gbèsè wá ka yín mọ́ <laughs> nígbà tó wó díù owó tá a fi sanwó lé àwọn tó fún nìyẹn o torí náà ẹ bá sọ wípé kámọ́ wulẹ̀ ṣe kinní kò sí e, ebi ọjọ máa pa wá ní ọ̀dà mo ti gbọ́ ẹ sáà máa fi sùúrù ṣe ọlọ́wọ́ wọ́n gbajúmọ̀ lọ́wọ́ Sunday lẹ́yà lọ o kọ̀dẹ̀ lè sanwó yẹn ọ̀ka gara kò lówó tí è san lọ tíyàwó bá wá ń ṣe gbogbo ohun tí ọ̀dà kò ní lè sọ̀rọ̀ ìyàwó ń bọ́kùnrin wọlé ó jẹ́ pé òǹkà náà bá wọn pàmì tí wọ́n ewé gan so ti yé ní ìsìn ìyá kẹ̀kẹ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ ẹ̀gbẹ́ mọ́tò tí yẹ ń gùn yẹn tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ màá gba ọkọ̀ rẹ màá fáwọn tó ní padà ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ aṣọ iléyàtọ̀ ara yẹn màá dá padà síbi tó ti wá mo ti gbọ́ màdá yes ma ọlọ́mọdé ọ̀rọ̀ owó dojú rú àbá nírú eléyìí a máa fà á àtàwọn tó jọ bẹ́ẹ̀ àtàwọn tó jọ bẹ́ẹ̀ gbogbo ọkùnrin láyé tó bá já sí pé dà yúùfù ni tí èlákàkùn síyàwó àtàwọn ọmọ rẹ̀ pàápàá ìyàwó àtàwọn ọmọbìnrin tó fi á di wípé àdánwò wa ń wọlé tọ̀ wọ́n ṣé adéyìn lọ́ba ilẹ̀ Yorùbá jẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin àwọn bàbá wọn jí àwọn ajú Ọlọ́run àwọn ìyá wọn náà jí àwọn Ọlọ́run a máa àwọn àyà tí wọn ò lẹ́sìn ṣùgbọ́n tán níwọ̀ ọmọlúàbí ìwọ ọmọlúàbí náà fi sàwọn ọmọdé lórí rẹ́lẹ̀ ọkọ lónìí ìmọ̀ arámọ̀ ma àwọn ọmọ méjì kan tó jẹ́ pé ìyá àwọn ẹsẹ̀ lẹ́yìn àwọn ẹsẹ̀ tó ń lògbòrí ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n máa ń kírun àwọn lọ́lọ́ ń lò ń sábà bíi dáadáa lábala kọ́ ma wọ́n kódà ìkànnù wọn dẹ́rù bọ ọmọdé bí wípé ah, tọkùnrin bá fọ́ọ̀kọ̀ lásán olè lóyún o tọkùnrin bá ara ṣe báyìí fún olè lóyún ọmọ náà <laughs> wọ́n ti gbé ẹ̀bẹ̀rù sí la kódà ìkan bẹ́nu àwọn òbí rẹ pé oṣù mẹ́ta mẹ́ta ni ó ka ọmọ ìlọlẹ̀ doctor for virginity test pé njọ́ tí dókítà bá sọ fún mi pé pé wàláì ọ̀bọ̀ alúkẹ́ àmọ́ lónìí wọ́n ti wá gbé ẹ̀bẹ̀rù sáwọn ọmọ ọkùnrin tí ó bá yà rẹ̀ fún ọkùnrin ọ̀yà pa wọn ni pé ah ọbẹ̀ gídárì mi ọgbà mi mẹ́mì mi kẹ́sẹ̀ mi léṣe wọ́n sì mọ́ pàtàkì àwọn ọmọ sí nǹkan oṣù kèése kan jẹ́ àfà súnà àbẹ̀lẹ̀ àsúnà ṣùgbọ́n wọ́n gbọ́ yé pé ìwọ ọmọlúwàbí ni ibi otile ọkọ lọ kọ́sẹ́ ó ya rí pọ́n rìnrìn ìyà ọ̀dákẹ́ ọlọ́mọ táwọn bí láyé ń pọ̀n ànábì lónìí wà lùjẹ́ náà dà yúùfù nu ọlọ́mọdé ajẹ́ kan nu wọn. níbo míì pẹ̀lú eléyìí ó túmọ̀ sí pé nínú mìnà ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat àwọn mọ̀mìnì ara nǹkan èèwọ̀ tí wọ́n máa ń gbé jù lẹ̀ òun ni wípé gbogbo ẹ̀ tó ti jẹ́ fámìlì wọn kán máa wùwá abú wọn èfojú kékeré mu wọn ò lè lórí ẹ̀ ilẹ̀ yóò sì máa bẹ lọ́n fún fámílì èèyàn èyí ó sì máa bá wọn sọ̀rọ̀ torí gbà míì ní tí wọ́n ń rí ìta àtọ̀ sí tọ́wà nulé ẹ̀yìn ń sọ tọ́lọ́n fún wọn nulé wọ́n ń rí tẹ̀sù ní kéde o ìta tó bá já sí pé tẹ̀sù lọ́pọ̀ jù tọ́lọ́n ó kéré lẹ́mìí wọn bẹ̀tẹ́ bá sọ tọ́lọ́n mẹ́ẹ̀ẹ́dógún tọ́rí tẹ̀sù mẹ́wàá márùn-ún ó sì sẹ́kù nù ti kéde o tọ́lọ́n ṣùgbọ́n tẹ́ ẹ̀sọ́ tọ́lọ́n mẹ́ẹ̀ẹ́dógún fún wọn wọ́n rí tẹ̀sù twenty tẹ̀sù ju tọ́lọ́n lọ bá wọn iláyà ṣáà láòtẹ̀sù ni ó borí torí náà láàṣẹ gbọ́dọ̀ jẹ́ kí èṣù ọ̀ráyè ní fámìlì wa gbogbo kálukú nílé rẹ̀ òun náà ń wẹ ẹyẹ ayé ẹran yóò sógbó òbúkọ dúdú sunday dagboru monday ọmọ àdúgbò àkóbá wà ìdí gbogbo àwọn erébú tán máa ń lẹ pósítà rẹ̀ tá a máa ń rí èmi èwo ṣùgbọ́n a máa ń rí pósítà rẹ̀ tá àwọn pósítà orí ibú tán máa ń lẹ̀ tẹ́pìnlẹ̀ yìí náà tó ń wò ní olé yìí nǹkan ṣe yìí eré ebu wọn múnádé kódà mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn máa múnádé gan mọ́ wà láì ìtumọ̀ náà nàìjíríà ni pé fún fújì fún fídíò àní wọ́n sì mú nádé lóru wọn ò sì jẹ́ àsùn wọn tó wọn fídíò lóru kẹsẹ̀ àti tán ti gbà wọ́n sì ń wò lóru múdà irú orí ibú wa tó lè léyìí àwọn oníbọ́ọ̀lù ẹjẹ́ wọn múnádé ebi ẹgbẹ́ ọkọ̀ múnádé lálẹ́ ẹ má súnmọ́ bí àwọn oníbọ́ọ̀lù wà àfà tó bá múnádé báyìí ẹ gbọ́ ibi àwọn àdánwò tí wọlé nu àwọn blue film ń bẹ lọ́tọ̀ àwọn ọmọ ò ti máa wo fíìmù aṣẹ́wó gbogbo eléyìí àwa gbọ́dọ̀ ṣọ́ra nínú fámílì wa ọlọ́mọ jẹ́ kí sọ̀wọ́nú ẹbí ẹnì kọ̀ọ̀kan wa àáfà láti parí ibẹ̀hún ìmí ni algolul minal ganima wa min baitil wa zakat sẹ́ẹ̀rẹ́ ìta tó dé yìí agbọ́nrin ńlá mi ìtọ́ni lọ́tọ̀ òun ni wípé kéèyàn ọmọ ṣe jàǹbá kéèyàn ọmọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ àwọn dúkìá ìtàn pè ní mọ̀ òun ni dúkìá tí wọ́n kó lójú ogun láyé ànábì àsálàm tí mùsùlùmí àti kèfèrí bá di pé jihadi ṣẹlẹ̀ wọn a máa kó nǹkan lójú ogun kódà wọn a máa kó débi èèyàn tó bá di pé mùsùlùmí àti kèfèrí jọ bára wọn jà tọ́lọ́wọ́ á ní kọ́wọ́ mùsùlùmí ó dun kèfèrí sẹ́yìnbá náà kò sí báàlù kò sí mọ́tò bọ́yẹ̀ ráwọn nǹkan dúkìá wọn kó ó ti di ti mùsùlùmí àti ti Islam bá a ṣe pín ọlọ́run ti sọ́nu kùránì pàápàá suratul anfal àtàwọn súrà míì bíi suratul ashri tó bá jẹ́ fáìhù tó bá jẹ́ bọ̀ nímọ̀ tọ́rọ yàtọ̀ síra wọn fáìhù ń tiẹ̀ ọlọ́run ni ọ̀la ìjà lọ ọlọ́run lọ́kẹ̀ ju ìbẹ̀rù sẹ́mi àwọn kèfèrí náà bá sá lọ náà bá kó gbogbo dúkìá wọn lẹ̀ fáìhù nìyẹn bóò láṣepin ọlọ́run ti sọ tó bá jásí wípé tó bọ́yọ́ la ìjà lọ díẹ̀díẹ̀ so ti yé bó láṣẹ pin ọlọ́run ti sọ ẹ wá máa wẹ̀ nìkan òun wá ń dọ́gbọ́n lọ yọ dúkìá mùsùlùmí kó ó ń dọ́gbọ́n jalè rẹ̀ ó ń dọ́gbọ́n jí mú mùsùlùmí tó jẹ́ mùmí ní ẹni ọlọ́run kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kéèyàn ilé public treasury ilé owó ilé owó bẹ́ ìtìlímọ̀n ilé owó tó jẹ́ pé gbogbo òdú lónìí wà zakat àbí zaka tọ́jẹ́ pé wọ́n yọ kọjá àǹfààní àwọn olòsì ìwọ́ wa ń dọ́gbọ́n jí mú àǹfààní ara àwa ni táwọn mòmìnì tí wọ́n máa ń jìnnà sí sẹ́rí ká tó máa ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú nàìjíríà wọn ó ti jìyà lọ́dọ̀ sórí ẹjẹ́ fúnra wa náà máa sọ kí islam kèé ṣerú òṣèlú orí ibú tí ó ọwọ́ tọ́jẹ́ first class nínú orí nínú olórí ibú sáàrí lónìí ẹja ìmùtẹ́ dórí àwọn míì nú àwọn ọmọ ìyá wa náà tí wọ́n nírùngbọ̀n tí ṣòkòtò wọn náà fò òkè kán bẹ̀rù ọlọ́run kódà tọ́jọ́ kọ ẹlẹ́à àwọn olórí àná ò ṣe bẹ́yìn ṣe ń ṣe yìí ẹjẹ́ abẹ́ta bá èmi ti má lọ́pọ̀ sí ìpínlẹ̀ èmi ó sòdodo ẹ̀ lè pààyàn ọlọ́run ló lè pààyàn ó lè lọ́pọ̀lọpọ̀ ti yín náà ẹ̀ ìṣẹ́ni ọlọ́run ọ̀tá ọlọ́pọ̀ ló ti yín náà ẹ ló ìsìláàmù ẹ fi ń dépò ẹ wá gbàgbé ìsìláàmù àtàwọn mùsùlùmí ẹ̀yin gbádùn àwọn mùsùlùmí ń sọ́fà gbogbo àwọn tó ń jáde gbogbo àwọn olóṣèlú yìí wà láyé orí mọ́sálásí mo ti fọ́ ọlọ́ọ̀bùra yìí ó dá mi lójú pọ̀ pé pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe ní òlú yìí káàsìrí wọ́n tú lásìkò Buhari ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó ṣòfò lọ́dọ̀ Ọlọ́run àfi tán bá túbá tán wọ́n jí owó òlú kèé sọ́wọ́ bàbá wọn kèé sọ́wọ́ ìyá wọn owó gbogbo wa ni ọlọ́run ló fún wa ní petrol petrol wa ọlọ́run fún wa petrol nítorí Buhari kò fún wa petrol nítorí Jonathan kò fún wa petrol nítorí Akala Abajimabi kò fún wa petrol nítorí Ládọjà ó fún wa ní gbogbo ohun tó fún wa nítorí gbogbo àwa tá à ń gbé náà lù mí ṣé petrol yẹn kọ́ làwọn Saudi nílò tí wọ́n ń gbádùn ni àwọn tó tó lọ ájì lọ́dún yìí kan náà bàbá tó lọ ájì mo dọ́dún ẹ̀ lánàá tí mo lọ kí kódà sísítẹ́ẹ̀mù fi dọ́gẹ́dì lè ké bàbá ẹ bá ní kẹ́ẹ̀mọ́ ìròyìn tíṣà yóò fi tó èyàn ní kú òǹbí bàbá yẹn sọ bàbá ńlá ọ̀rọ̀ fún mi pé ah, àfà ah, ah, òun ọ̀fẹ́ kú ò ní Saudi òun ọ̀fẹ́ kú ò gbogbo nǹkan náà ti tó ṣe lọ́hùn kódà ìkan nínú àwọn súdẹ́ǹtì mi gangan tó lọ ájì lọ́dún yìí méjì nínú àwọn súdẹ́ǹtì mi lọ ájì lọ́dún yìí nínú àwọn ọmọ tí mo ti kọ́ lẹ́kọ̀ọ́ gangan gbogbo bá ṣe wà lọ́nà sẹ́ndì fídíò sí mi ní WhatsApp àfà mo fẹ́ ẹ̀lẹ́mọ̀ pé ìwọ ọlọ́ kémi náà sì wà ń bẹ̀ báyìí wà láì tán send the picture kódà gbogbo òkè bí mọ́sálásí ṣe rí gbogbo báwọn yẹn ṣe ń ṣe gbogbo ẹ̀nà yìí wọ́n bẹ lórí fóònù mi tán send sí mi through whatsapp àti imo tí mo wọ̀ ẹ̀ pé ah kódà bó ṣe débi sàrí àná bí gbogbo ẹ̀nà yìí àtàn send sí mi àfà ọmọ pé no ṣé bàbá tí mo sọ lánàá ìtìmọ̀ lọ́ọ̀dọ́ rẹ̀ ó ní àfà ah ó ní ẹ̀yìn àfáà lẹ mọ bọ́lọ̀ sí sàlàyé àlùjánnà o ó ní nígbà tó òun sì dífìdí bóun ti wà lálùjánnà múnà bàbá àlùjánnà bó mọ́ kàlẹ́gbẹ̀ẹ́ àlùjánnà kò tó zero point one mo ní ẹ̀sáfà àlùjánnà lẹ̀ mọ́kà àlùjánnà bí bó gbogbo ń tẹ́yìn tó rò pọ̀ dáa ní mọ́kà yìí kò tó zero point zero point zero point zero point zero point one nínú gbàdún kéni o ṣùgbọ́n wúrò pé ìyá ń jẹ wá ọ sọ́dẹ̀ di pé gbogbo mọ́tò wọn bí ṣe mọ́tò táwọn àtàwọn olówó tí wàá bí fi ń bùgà ṣe gẹ́ẹ̀tì ní ìsìn gbogbo àwọn jíìpù land cruiser <laughs> wọ́n fi ń kó àlùbọ́sà wọ́n fi ń kó ọsàn <laughs> wọ́n fi ń kó omi mọ́tò táwọn akáàpù páwọn olówó nílò ń bí àwọn commercial commercial drivers náà lò lọ́wọ́ gbogbo mọ́tò ni ó ní full AC èèyàn kúbà ó ní sars ó ní sẹ́ẹ̀rí gbogbo olówó wọn táwọn rí jalabi àná wọ̀ ó ní yàtọ̀ ní pé jalabi àwa lè ṣe kí ni o ó lè quality jura wọn bàbá yẹn ròyìn ó ní àfà ó ní sẹ́ẹ̀rí ẹ̀yìn ó ní òyìn àfà àgbẹ̀lọ́ ẹ̀kẹ́ máa ń lọ jù ó ní àrùsùn náà ṣe lọ́wọ́ ó ní gbogbo táwọn wà bàbá yẹn tó sọ fún gbogbo ẹ̀yìn àǹkáwọn obìnrin jọ rọ́kàn fún àwọn àjọ láàrin wọn ó ní ó ní gbogbo ẹ̀ àsáwọn ń tàn wá jẹ́ nàìjíríà ni ó ní kódà ẹ ti kúrò nàìjíríà o <laughs> ibi èsà ayé ijó torí pé ogun tó nàìjíríà tó bá dùn wọ́n mọ̀ wá ṣe dèdè rìn gbogbo àwọn ìyá wọn rọyìn góòlù àwọn bàbá wọn rọyìn góòlù tó bá ti agàràfà tán wọn wà kó wọn ti lábẹ́ tẹ́ǹtì wọn mọ̀ wá jó ṣé n fara bá mi dé lóníwọ̀n àwọn àtọkùnrin àtóbi wọn mọ̀ sọ̀dí wúkẹ̀ làwọn àfọ̀njálàbí wọn mọ̀ gbọ́ lọ́wọ́ wọn ó ní wọn kónú wọn pé ẹ fẹ́ balẹ̀ ọlọ́run jẹ́ ó dé mẹ́rin àpẹẹrẹ ẹwà ń bí o ẹ mọ́jà àjòjò òrè lọ́dún yìí o <laughs> ìjọba bí ọgbà tá a bá délé wa ní nàìjíríà ká lọ́mọ́ ṣe kí ni o ìjọ òsè wa tọ́ nàìjíríà tí ó ní tán sátẹ́fẹ́ ìsìláàmù bá ní torí pé wọ́n bá owó táwọn rí àwọn ń lò fún kí ni o ìlú wọn ìwọ̀nba owó táwa rí ń bí àwọn kan ṣe kí ni wọ́n kó jẹ tíwọ náà bá wá débẹ̀ lọ́la ọmọ rẹ náà débẹ̀ lọ wá rí i pé èló lọmọ rẹ̀ ń gbà ń sálárì oṣooṣù ń ọ ní one million ọkọlé ńlá fọ ó béèrè pé èló ń sálárì rẹ̀ kí ni wọlé fọ níbo ló ti rá dúdú owó tó ń ná yìí ó sáàtì pé ọ̀wọ̀ náà ọmọ mi ìfẹ́ máa gbé mọ́tò orí ibú rẹ lọ sálárì rẹ ò tó ń tó fún mi yìí kó o ṣe wá àsìkò kó bú ẹkú pé o sì fẹ́ sófò òǹjíwò òlù èló ń sálárì rẹ tí gbogbo àwọn olóṣèlú àtàwọn tán dipò ìjọba mú táwọn ìyàwó wọn àwọn bàbá wọn àwọn ìyá wọn tán bá ń sọ báyìí fún wọn ọ̀rọ̀ nàìjíríà ò ní rí báyìí ṣùgbọ́n ẹ máa wo ẹ máa wo nìbàdàn wa yìí nígbà tán parí election jọ òní ìkan nínú wọn tó wọlé through party kan tí ìfẹ́ dá kọ kèétí ìgbà fún sálárì o ọwọ́ ọkàn declare kóun lọ wọlé báyìí ọkọ̀ ń pa màálù tó ń yọ̀ àwọn èèyàn wá ń lọ kí bàbá àti màmá ha ẹ kú oríire yìí o ara rẹ ní èlò o yọ bá wọn kalẹ̀ o wọ́n ti ń pa màálù lẹ̀ ẹ̀ ti mọ̀ kólé làwọn eléyìí o wọ́n ní ọwọ́ àṣèlú o ti wá ń dunnú o ti ń pa màálù lẹ̀ níbo ló ti rówó màálù pé áàjì owó yín bà jẹ́ ṣùgbọ́n táwọn ẹni wá ń bí ọmọ mi o ọwọ́lé <laughs> tó o bá jíwó òlù ó ṣòfò ní o èmi ìyá rẹ mọ̀ bọ́ sọ̀rọ̀ yìí o tó o bá jí owó òlù ọ̀rọ̀ rí òní tó láyé àtọ̀run àtọ́ni màmá mi ọlọ́pàá èwo tè tani mo tó sọ́sẹ́ tó o bá jí owó òlù ọ̀rọ̀ rí ọ́ dàbù láyé àtọ̀run tọ́ni màmá mi ọ̀dà jíwò òlù báyà búra fún mi bó jíwò òlù. bàbá ẹ̀ náà tó pé alága náà fi yìí o náà fi yìí o o lẹ́yìn o bá jíwò òlù ọ̀jàbọ̀nù bàálù ni ó omi ni mọ́tò ní ọdún kódà bàbá mi kí ló dé pé tipa ànífi ojú wò lú ni kọ́ ọmọ sọ̀rọ̀ ibùdó ọlọ́run ẹ̀rí pé wò ní máa jalè ṣùgbọ́n ẹ máa wo ọmọ tó wọlé tá ìwọlé kè gba sálárì ìwádìí tó gbó wà ní rasidi ilé tá ń gbé òfin tiwa mọ́ o sáwà <laughs> ní kó lọ jí ara rẹ̀ báyìí bàbá ní ọkọ̀ máa plan pé ó ti dọbẹ̀ ìyá náà pè pé tó ọkọ mi ṣé ní lọ mọ́kàlọ́ tó ti ń bọ̀ báyìí tó ní bá ń wá díráìfà báyìí èmi náà ti dìyà sẹ́nétọ̀ <laughs> mo ṣùgbọ́n tí kálukú dúró lórí pé ẹ wo Abubakar Absalam tó jẹ́ pírẹsidẹ́ǹtì ìjọ òní tó gbéjọba alẹ̀ fáwọn ilé tí wọ́n ṣe báṣubàṣu yìí ẹ lọ kàtẹ́ wọ́n níyàwó rẹ̀ lójú ó gbé lẹ̀ ìyàwó ẹ̀ was a disciplined woman pé wá ń bí o wá ń bí o wá ń bí o ó gbéjọba ilẹ̀ ni o ó gbé lẹ̀ ni o sọ ti yé gbé lẹ̀ fáwọn oníkíní ló gbé lẹ̀ yẹn abubakar ó kọ rẹ̀ ọ̀tàn ẹ lọ abubakar absalamu ta ló máa ń rí inú yín àáfà onírùngbọ̀n ara àwọn ọmọ sheik gomi ara àwọn ọmọ akẹ́wọ́ tí wọ́n train ni àáfà ẹlẹ́sìn ni ṣùgbọ́n sí aláwọ̀ tó jẹ́ lẹ́sìn náà nú àwọn ọmọ haúsá wọ́n dénú òṣèlú wọ́n pòórá ọ ń bẹ nínú wọn mufasiru ẹni tó lè ṣe tẹ̀síìrì Quran àáfà bíi former governor Kano sótìyé ṣèkàràwù àáfà láwọn tó mọ̀ babangida àáfà babangida ẹlẹ́yìn kan babangida gbọ́ lárúbáwá àáfà tọmọ kùránì kábi tẹ̀jú tọmọ tẹ̀fsíìrì ṣe nígbà gbogbo wọn débi ọbẹ̀ wọn gbàgbé kéwú wọn gbàgbé súnà wọn gbàgbé tẹ̀fsíìrù àwa náà ń sọ sótìyé ńjọ́ ọba kàwa náà ọlọ́mọdé àwọn náà gbàgbé kéwú ńjọ́ ọba kan ọmọ ẹnìkan ọlọ́mọdé wọn gbàgbé súnà tẹ́ ẹ bá ti gbàgbé ẹ̀yin náà ìtẹ̀pẹ̀ fún wa ń bì kí ló ń ṣe kí lọ jẹ tí ń dùn ọ̀nú ọjẹ́ chairman ìwọ náà òlú jẹ ọya máa fọ́lọ́ búra fún apóòní òlú jẹ ọba kó jẹ bó ṣe máa ń ṣe wá sí jò ní ọya sọ pé tọ́ ọba kó jẹ kọ́rọ̀ rí búra fún sọ pé fowó òlú máa fi àràmù èèyàn jẹ chairman ọmọ akóyàn ka sálárì láàrin ọdún ó sì ti àchífù àìmọye tọ́pọ̀ ṣé àti mọ̀ kó lè lélẹ́ yìí o ṣé sálárì ẹ̀ lè kọ́ sálàwánsìsì ẹ wá jẹ́ sọ fún yín o wàláhì tí èèyàn bá da àwọn oré pọ̀ lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sára mọ́ ọjọ́ chairman alálàájì òun káwọn èèyàn lọ òun ṣàlàyé ẹ̀sìn fún wọn gbogbo tó lè jẹ́ wọ́n wà lùjẹ́ náà ń sọ fún wọn á rí nínú àwọn tó kó lọ tán jólówó wọ́n wà nífẹ̀ẹ́ rẹ̀ pé ah chairman eléyìí mọ̀ nítẹ̀ lọ́rùn o àwọn bẹ̀rẹ̀ tó yọ̀ pé alájì aláì ah, adúpẹ́ bẹ́ẹ̀ sí gáàdì wa ní ájí o ẹ̀yin lè jẹ́ alájì ọ̀rọ̀ náà ṣe alájì ẹsẹ̀ ní àká sí ni ìmí lè ju one million bẹ́ẹ̀ ìmí lè ju two thousand bẹ́ẹ̀ ìmí lè ju one thousand bẹ́ẹ̀ tó yẹ pé kèé ṣe pé wọ́n ló béèrè o tí wọ́n máa jù pé ọ gáàdì àwọn ṣe bá rí náà àwọn àfáà sọ́nà tó yẹ pé wọ́n kẹ̀ lọ sí wáàsì táwọn kan wà ní ah, àfáà wàlẹ́ wáàsì tẹ̀ ṣe yìí ah, ẹ̀yin lọ́lọ́run fi ṣàánú dáadáa mọ́ màkánú àwọn ọmọ ìyá wa bẹ́ẹ̀

sọ́sọ̀rọ̀ òun fún yín ni owó kẹsí wà sí tòun ni à ń tẹ́ sọ lónìí òun lẹ fi lànú ìṣòro ó bún àfáyẹn fifty thousand naira cash sẹ́pọ̀ owó yẹn kéré àbí òkèrè tó bá já sí pé ó sepò ìjọba náà dáadáa ara wọn tí ó bùn ọjù bá ń lọ tí èso ọ̀nà àràmù làáfàá ṣe ni pé kéèyàn ọmọ jí nínú ọrọ̀ ogun nínú bẹ́tùlìmọ́ọ̀lì ilé owó gbogbo ayé àbí zaka tó yẹ kó máa wúlò fún mùsùlùmí ìwọ wá ń jẹ́ ara rẹ ọjà mú ọlọ́ni wà máa ká nàlí nàbí yín á ń yàgúlà wà máa ń yàgùlù líyà àti bí máa gọ́là yàwó mẹ́lìkìyàmà ní sọ́rọ́tù aláìmọ́rán Quran chapter 3 verse 161 sixty one ọlọ́run ní kọ̀tọ̀ kankan ànàbí ọlọ́run kọ́ wá jẹ́ ó pé yóò máa jí nínú dúkìá tọ́lọ́hún yóò máa jí nínú dúkìá àwọn mùsùlùmí ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀ lè lọ ṣe bẹ́ẹ̀ tó lọ jí nínú tí ọ̀yẹ́ yẹ kó jí ń bẹ̀ ìtó jíun yóò mú wájú ọ̀gbìn alkiyama àwọn tó ti kú nù àwọn olóṣèlú nàìjíríà ibi ọ̀rọ̀ wọn ti dojú rú nù gbogbo àwọn tó pé owó nàìjíríà ń jẹ́ òní àwọn tó dáàbò abiola rú ń jẹ́ òní sótìyé nẹ́ẹ̀kì àbíkí náà jẹ́ ń náà gbogbo àwọn tọ́já sí wípé owó Ọ̀yọ́ state wọ́n pé ń jò ní one kìíní kan owó amzili sẹ́yìn ìgbà tí ọkùnrin yìí ń kà láìpẹ́ yìí sẹ́yìn ìpáwọn èèyàn ti yín lọ́yọ́ state ibi náà ìtọ́gbọ́n hundred million ẹ mọ̀ wọ́n òun gbogbo dúkìá lù tí wọ́n jí wọ́n mú wájọ ògbèdè ibi tí wà lóò ti dé bá wọn nu ṣe ìwọ tó jí ní owó mọ́sálásí náà ó mú mú wá ìmọ̀tò twenty naira ó di wàhálà rẹ̀ ah, twenty naira ò sì ní wúlò mọ̀jọ́ náà iṣẹ́ rẹ ni wọ́n kẹ̀gbọ́n sẹ́ẹ̀rẹ̀ ìyẹn ni tí ọba iṣẹ́ rẹ mọ́ wọn kàn fi ẹ̀sẹ̀ kún ẹ̀sẹ̀ èèyàn èèyàn ọba di mọ́fílísù ẹni tó ṣòfò ọlọ́mọdé àṣòfò. alimoyim mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra níbi kọ́ máa ṣàbòsí àwọn nǹkan tó bá jọmọ́ nǹkan ọrọ̀ ogun àbáwọn tó jọmọ́ ilé owó àbáwọn tó jọmọ́ zaka tó ráwọn nǹkan yìí kèé ṣèwọ nìkan lóní ta ló níjẹ̀mọ́ o gbogbo mùsùlùmí àáfàá ní ká tún lọ mọ̀ nínú nǹkan tí àáfàá wa Abu Humaid As-Sa'idi ọlọ́run bá ní yọ́nú sí i ó ní istamala nabiyu sallallahu alaihi wasallam rajulan minal azad yuqalu lahu ibnu kini o ibnu latabiya ala sadaqa falamma qadima qala hadha lakum wa hadha uhudiya ilayi jẹ́mọ́ ẹgbẹ́ dáadáa o <laughs> kọ́lọ̀kọ́lọ̀ àánú wa lójú àáfà yìí ní wípé anabi asalam ó rán ọkùnrin kan sẹ́nu àwọn ará azad ọkùnrin yẹn wọ́n pè ní ibnu latabiya anabi ní kó lọ gba àwọn sàká àtàwọn ìsàkọ́lẹ̀ mo pè ní ìsàkọ́lẹ̀ bí yorùbá ṣe máa ń pè sọ́dákọ̀ àwọn nǹkan sàárà àtọ́jú àwọn ẹ̀tọ́ ọ̀tọ́ ọlọ́run tán lọ máa ń gbà tó ti yé anabi ní kọkùnrin yẹn lọ gbà wá ó wá lọ gbà nígbà tó wá dé ẹmọ tó wá ṣe ó ní wà nàbí àsálàm áádá alákọ̀m wà áádá húdì àìláì ó lànàbí èyí tí wọ́n ní ká fún yín lélẹ́yìí sá eléyìí ni wọ́n ṣe kí ni wọ́n fún àwa èyí tí ń sàwọn olóṣèlú nàìjíríà nu o ṣe ẹ̀rọ kan wà láyà nídìí ká gbọ́ yé ṣe ẹ̀rọ àwọn èèyàn ọbẹ̀ lọ á sọ fún ọ pé ro dáadáa o má fi ìsìláàmù wá jẹ má fi irùngbọ̀n wá jẹ má fi pọ́ ọjọ́ kọ ẹlẹ́à tàn wá jẹ má fi ṣòkòtò pẹ́ńpẹ́ má fi tàn wá jẹ bẹ̀rù ọlọ́run tó o bá tàn wá jẹ níjọ́ tó o bá fẹ́ jìyà lọ́dọ̀ ọlọ́run ìwọ ọlọ́dàáyà rẹ jẹ àwọn òníbọ̀ jẹ́ ń bẹ̀ bọ́ ọba ìṣe ṣàbòsí tó nìyà rẹ ó ṣe pọ̀ tó só ti yé ẹ̀yin afẹ́ wúlò fún mùsùlùmí ẹ̀dẹ́bẹ̀tàn ẹ̀yin náà ń kówó jẹ ẹ̀dẹ́bẹ̀tàn ẹjọ́ ń múlẹ̀ èṣù ẹ̀dẹ́bẹ̀tàn ẹ̀yin náà ń ṣe sìnà ẹ̀dẹ́bẹ̀tàn ẹ̀yin náà ń bá wọn dé wọnú ẹgbẹ́ òkùnkùn ìwọ ọlọ́dàáyà rẹ jẹ́ o àwa lè dìbò fún ọ̀tò nípa àríkọ́mọ̀ ìyá wa ní ọ́ àwa lè sọ fáwọn èèyàn pé òun ní ẹ dìbò fún aròpọ̀ òun yẹni re ju eléṣù eléyìí lọ tó o bá wá débẹ̀ tán tó ọlọ́sẹ̀ gbogbo ń tà ń sọ yìí ìwà láì wọ lọ́dàá yà rẹ̀ jẹ ìyàtọ̀ ó sì jẹ ó bọ́ ọ ṣe jíwo Nàìjíríà sí ni alimoyim ọlọ́mọjà sófo sànú wa ọlọ́run o àtàwọn àfẹ́bí wa o ẹ máa wá wo ìtí ń sàwọn tẹ́nítọ̀ wa àwọn ọ̀rẹ́bù àwọn mínísítà àwọn kọmíṣánná àwọn dàrẹ́tọ̀ jẹ́nẹ́rà àwọn ọ̀gá ọlọ́pàá àwọn ìṣẹ̀tọ̀ jẹ́nẹ́rà àti gbogbo ọkọ̀ gbogbo ọkọ̀ gbogbo ọkọ̀ tá wọn bẹ́ẹ̀ lórí àwọn èèyàn náà láwọn iléeṣẹ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ ti dólè tí kálukú ọ̀bà sọ́ra èèyàn díẹ̀ ni ọlọ́run o ti ń sọ̀rọ̀ yìí ẹ fẹ́ lọ sanwó tax èyí ẹ tẹ̀mí fojú ara mi rí mo ti rẹ bí ẹ̀mí pa mo ti experience ẹ̀ ní internal revenue torí pàwọ́ tá à ń rọ́ọ̀nù school ó ti lówó tàṣà fún ìjọba lọ́dọọdún tẹ́lẹ̀ 100,000 àdẹ́rì ní wọ́n fi wá lọ́dọọdún ìjọba tó wà ń bẹ̀ ní ìsìn ẹ ti mọ̀ wọn wọ́n fi 30,000 kún àṣà 130,000 mo ti san tọdún yìí 2017 mo ti san thousand. last year two hundred 260,000 ni mo san owó ọdún méjì ẹ mọ̀ wo sam eyín ò rí ní wàá fi inú ẹ sanwó tax èyí ó lọ àkáǹtì ìjọba straight àkáǹtì ìjọba ni ẹnìkan kan ò lè yẹ̀yìn jẹ ó ti lákàntẹ́ ẹ̀ bá san bẹ́ẹ̀ nígbà ṣùgbọ́n tẹ́ bá ti sanwó nǹkan àwọn ẹ̀rí tẹ́ fi san ẹ kò lọ fáwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹ fẹ́ gba tax clearance èyí ò ní òbí àwòkọ yín àbòkọ skul yín àti píkṣọ yín kẹ́ ẹ tó wá lè gba ẹ ti sanwó ìjọba o ẹ tó wá sanwó kan fáwọn tí ọba yín ṣètò bí tax kan ṣe kí ni o bí ó ṣe jáde wọn a máa gba twelve thousand wọn a máa gba ten wọn a máa gba six bẹ́ẹ̀ bá ṣe máa yàn sí ni èyí ọ̀la àkáǹtì ìjọba ibo ní lọ máa wo àwọn èèyàn tó jẹ́ pé àwọn náà ń gbowó lọ́wọ́ ìjọba pé wọ́n jó ìṣe ìjọba ẹ̀yìn àwọn tó wà ní airline service àwọn tó wà ní airline service àwọn tó wà ní strength school ara tán torí ẹ̀ gbowó ni pé kán lè mójútó ètò ẹ̀kọ́ àwọn ni ọmọ sọ fún yín pé àfáà báyìí à ń bọ̀ wá sùkú rẹ̀ ẹjọ́ báyìí forty thousand la gbá o ò nídìí kọ́ mọ̀ sí alálejò à nídìí minerals à nídìí kankan iye owó báyìí jọ sáwà alẹ̀ fún wa ẹjọ́ ẹ̀wà ọ̀ àmọ́ bá gé yìí ẹjọ́ ìfún yín táàtì táàtì kéré ọ̀dà sọ táàtì fáìfù. afa wọn rò pẹ́ tọ́ àwọn ẹni wọn aláìkẹ́sẹ̀ tọ́ yín ẹ̀sùn bàbá lẹ kó àwọn fún yín torí pé alẹ́ tọ̀tà gbà lọ́dọ̀ yín kálá bá máa bá tá àní fún yín àní fún yín ṣùgbọ́n pé tá àbá fún yín àbúfà tó yẹ kẹ́ fún wa ẹ̀ní fún wa nítorí yẹ kẹ́ ẹ sí ẹ̀ní ṣe ẹ̀yin rò pẹ́tọ̀ yìí ni kẹ́ ẹ gba owó yẹn lọ́wọ́ wa pé eh, tẹ́wọ́ fẹ́ ká wá inspect school yín so ti yé nìsín tẹ́ẹ̀fẹ́ ká kọ bad report lórí yín iye báyìí lẹ́ẹ̀fún wa o ẹ ra nkàrà fún wa o ẹ ṣe ń jẹ kéésẹ̀ tọ́ yín ni ká ṣe ń jẹ àárọ̀ oúnjẹ ọ̀sán àwa kan ní á fún yín lóúnjẹ ìjọba ń fún yín sálárì kí mọ́tò fún ìtọ́mọ wá sùkú mi wípé tẹ́wọ́fẹ́ kí conduct exam fọmọ yín ẹ fún mi ní búrẹ́dì àti tíì tẹ́wọ́fẹ́ kọ́mọ yín ó pass ẹ fún mi ní nǹkan rọ̀mọ́bọ́n àti nǹkan lẹ́yà kí mọ́tò pass. school fees fún à ń sanwó fún ìjọba arówó tá à ń san ìjọba ń sanwó bẹ́ẹ̀ tẹ̀wà lẹ́láyì ẹ̀ tẹ̀wà sẹ́dá ẹ̀ tẹ̀wà sí inspection iye báyìí lágbà o èyí iná o tẹ́ ẹ bá ti ná skul ilé bára pátá yóò fi padà àáfà tọ́ ọ bá sì ná lóòótọ́ ojú kan náà lọ́wọ́ àtàyè ìpàdé ilá ń yà ṣá ọ̀la irú ẹ̀ náà lélẹ́yìn wà máa ń yá gúlúlì yá tìtìmọ̀ gan làbí yọmọ ìkìyà àwọn tá a bá jẹ́ òṣìṣẹ́ àwọn ọmọọṣẹ́ láwọn ọṣẹ́ ìjọba yìí má rò pẹ́tọ̀ rẹ ni kó o tún máa gbowó àràmù lẹ́yìn tó o ti ń torí ẹ̀gbà sọ́lárì àdìsí ń bẹ lọ́tọ̀ ìwọ tó jẹ́ pé iṣẹ́ kan wọ́n gbọ̀ fún wọ́n sì ń fún ọ lówó ẹ̀ o wá ń ọmọ náà ló ń ọ́ jẹ́njọ́ ọ̀gbẹ́dẹ àlùkìyàmọ̀ gate man ni mí mò o wọ́n dẹ̀ fún ní twenty thousand salary torí pé mò ń o mo jẹ́ ẹ̀yin wá fẹ́ wà láìsàn ẹ wá ní hours to three ẹ wá wá ní three oh one ti wá lásìkò tí kẹ́ ẹ nínú kí n má jẹ́ wọlé ọ̀ kí n jẹ́ wọlé kí má gbà ẹ̀yin wá lérò pé ah gate man yìí mọ̀ náìsí o wàlẹ́ ó sì jẹun wọlé lásìkò tí èṣe kí ni o ẹ wá bomi lówó kì í sára mu bẹ́ẹ̀ máa sọ irú ẹ̀sìn ẹ̀sìn lákẹ́dẹ́ ni ẹni àfa ìsìnkú àwọn kẹlẹ́jọ́ lásán kan náà wọlé mo ní tọ́ bá rí bẹ́ẹ̀ máa pẹ́ tí mo wá wá èmi ò ní náírà kan tí máa fún yín ẹ̀yìn àwọn yẹn ti ṣe wọ́n ti fáwọn lóbi mo ní òbí òkè ẹ̀gbá támúrù àbíkẹ́ ẹgbóyin gbogbo orú àwọn nǹkan yìí náà mùsùlùmí mi náà gbọ́ yédò ní alákùnrin tànàbí wà ránṣẹ́ yìí ó ní wà ànàbí ètò ní àfòyín rẹ̀ o eléyìí ti wà ní sẹ́yìn pé tọ́sílẹ̀ lónìí náà nù ìjọba náà yín sẹ́ ẹ lọ ṣiṣẹ́ báyìí owó ìjọba ẹ lọ sọ́sà kàǹtì owó tiwa iye báyìí láàgbà irú ẹ̀ náà rèé só ti yé ìwọ tó jẹ́ bóyá tíṣà náà ẹwé tẹsán owó school fees ni o yàgbẹ́kọ̀ọ́ mọ̀ yín ọ́ páàsì ká lè sọ ánsà fún ẹ fún wa iye báyìí ọmọ ìyá kan náà gbogbo yín anábì sallallahu alaihi wasallam wọ́n lánàbí wọ́n ń sàlàyé pé àà èèyàn mọ̀kútù gbẹ́bẹ́ fàkọ́lá nàbí sallallahu alaihi wasallam alàlìmíǹbà ẹwà wà nàbí ànàbí wà ẹmọ̀ wo àṣẹgbẹ́ àmì tẹ́lẹ̀ pàwọn èèyàn sàbúrú ẹwà àti ìdòpẹ́rú àbúrú yìí àwọn míì náà tó lè máa fẹ́ ṣe kí ni o wọ́n lè fẹ́ máa ṣe lọ ẹ àdírẹ́sì ẹ̀ ṣùgbọ́n ẹ̀wà ní dákọ̀ pé lónìí o irú tí ó nu àwọn jàbátá àtàwọn èèyàn wọn nìyẹn wọn ò ní adáàbò wọn ní ùsùlùbù nàbàwì bánàbí ṣe máa ń kọ̀rẹ́ẹ̀tì èèyàn àáfàá wa sọ́lé àlùmọ̀nà jì ọlọ́mọba ní sanwó lẹ́sàn re a nídìí tíra wọn alàṣà àlìbù nàbàwíyà fíìmù alájátì àtọ́ ìnàṣì bánàbí ṣe àáfàá mú oríṣiríṣi àdìsí ọ̀rọ̀ bánàbí ṣe kọ̀rẹ́ẹ̀tì àwọn èèyàn ọlọ́run lọ́ba tó perfect èèyàn lè máa ṣàṣìṣe ṣùgbọ́n dáa kéèyàn sọ́ra pé o ṣe wáàsí mẹ́wàá mẹ́sàn èèyàn mélòó ló ti màlúwà láṣẹ àkìdá gẹ́tẹ́ sọ pé àwọn èèyàn lákìdá ẹ̀yin kan ṣàlàyé àkìdá lọ́gbọ́gbọ́ wà sí ìjàmbá tàtàwọn ọmọ rẹ̀ bíi Rashidi bàbá àbíjà tí ó gba àwọn èèyàn bíi wọn wíwò programme tán ṣe lágbèlú fm bí i tí ìmọ̀jọ́ tó yẹ pé wọ́n lónìí o a fẹ́ sọ̀rọ̀ tàwíìdù rùbùbíyà lónìí o a fẹ́ sọ̀rọ̀ tàwíìdù ùlùhíyà lónìí o a fẹ́ sọ̀rọ̀ tàwíìdù làsùmáì wà lónìí o a fẹ́ sọ̀rọ̀ àtàwákùlù alàlá lónìí o a fẹ́ sọ̀rọ̀ àlùwàláwàlì olùfẹ́ sọ̀rọ̀ àlùwàláwàlì yọ kẹmẹ ẹyin sórí àwọn ilé àwọn ẹlẹgbẹ àwọn kéde kan ṣe àlàyé ẹ̀sìn nu. alimoyimu gangan anabi wa gorí mímbàrí fahamidallah wa athna ale anabi wa dúpẹ́ fọlọ́hún ó sẹ̀yìn fọlọ́hún anabi amma baad lẹ́yìn eléyìí lẹ́yìn eléyìí anabi ní sẹ́rẹ́ mi màá lo ẹnì mo lè lo èèyàn kan nù yín pé bá ní ṣiṣẹ́ báyìí bá ní ṣiṣẹ́ báyìí ìwọ bá ní gbowó báyìí wá ìwọ bá ní mú owó báyìí dání sóyè yóò máa wá sọ fún wa pé fàyẹ kúlù ádá làkàn wà ádá uhudiyàlì yáà ní ànábì eléyìí náà ni a fún yín o ìjọba ti yín rè o tiwa náà rè o gẹ́gẹ́ bí òṣìṣẹ́ kíni o ìjọba sótìyé ti rè o proprietor tiwa rè o gẹ́gẹ́ bí wọ́kà tinyere ọga o ọ̀gá ọ̀sìtù o gẹ́gẹ́ bí òṣìṣẹ́ o ọ̀sìtù yi ànábì ni àá afala jálásà fi ìbẹ́ tí àbí ì wà úmì yìí àtàtà tíyàwó sallallahu alaihi wasallam nkánà sọ̀dọ̀kọ̀ ànábì nírú ẹni ó ṣe jókòó sílé bàbá rẹ̀ àti ilé ìyá rẹ̀ kírù nǹkan yọ wá jọba ẹja o pé ní ẹni ok èmi ní ìsìn ò sí ní ministry of works ṣé mo lè lọ gbọ́ ministry of works mi ò sí ní hajj commission mi ò sí ní àwọn tí kò yàn lọ hajj ní Ọ̀yọ́ state ṣé mo lè lọ hajj kì í sọ pé màá gbẹ̀tọ́ kan ṣe bí gbà tí wọ́n tì mí bọ̀ ìlódì kí ni o ìlódọ̀bẹ̀ fẹ́mi náà ok èmi bá wọn spectrum kọ̀wé as one of their writers and kí ló pẹ̀ mo bá wọn rasmed kọ̀wé torí mo bá wọn kọ̀wé lọ́jẹ́ kan fún mi lówó wọ́n fún mi lówó tó nítumọ̀ mo sì gbà torí pé wọ́n lo kí o ọpọlọ mi mi ìbáwọn cosmopolitan kọ̀wé mi ìbáwọn macmillan kọ̀wé mi ìbáwọn len africa kọ̀wé mi ìbáwọn laswell kọ̀wé kí wá ní ẹ bá mówó mi o àṣetorí pa agbésẹ́ fún yín ìlú jẹ́ ẹ lè máa kílẹ̀mù ọ̀rọ̀ kan ṣé ẹ lè jókòó lè bàbá àtìyá yín à ń sọ fáwọn olóṣèlú nàìjíríà ẹ lóore jù wá lọ ẹ jẹ gómìnà ẹ sanwó àwọn òṣìṣẹ́ wàhálà ẹ lóore jù wá lọ tẹ ẹ bá jókòó lè bàbá yín táàyàn yìí gómìnà ẹ̀yìn ká máa sanwó oṣù ẹlòmíì ni wọ́n máa san táàbà yẹn yìí pírẹsidẹ́ǹtì àbí vice president ẹ̀yìn kọ́lẹ̀ máa darí táàbà yẹn yìí mínísítà ìwọ di minister of works mu ẹ̀yìn ká máa ṣètò ọ̀nà ká máa ṣètò ọ̀nà ẹlòmíì ni torí pààyàn bẹ́ẹ̀ ni o tẹ́ ẹ bá jókòó lè bàbá àtìyá yín gbogbo tó ń ṣe kò lè ṣẹlẹ̀ sí yín ọjọ́ gate man hospital kan láàrin ẹ̀yìnkìnní kan tẹ̀ bá ti fún alówó àníjẹ́ lọ káláìsàn tó o bá jókòó lè bàbá àtìyá rẹ tí èsè pé lè ṣe hospital yẹn gbọ̀ síbi iṣẹ́ sẹ́nu rẹ̀ ọmọ wa tọ́ pé kẹ́nì kò fún olówó kan ànábìrì sẹ́yìn lè jókòó lè bàbá àtìyá yín kẹ́ ẹ má sọ pé ẹ̀bọ̀ kan rèé o tó bá já sí pólódodo nìyí ànábì anábì ní sẹ́lẹ́nì kọ̀ọ̀kan yín kò ní gba nǹkan kan tí ò lẹ́tọ̀ọ́ sí ìtí èsẹ̀tọ̀ yín kẹ́ ẹ wá lọ bá a àfi kọ́ńtọ̀ nǹkan pàdé ọlọ́run irú nǹkan tẹ́ ẹ gbà ẹ kó wá síwájú ọlọ́run báyìí ọlọ́run lọ́mọ iye táwọn sẹ́nẹ́tọ̀ nàìjíríà ó kọ̀ wá wájú ọlọ́run àwọn mádùú eke ọlọ́run lọ́mọ iye tí àwọn dísánì ọlọ́run lọ́mọ iye tí wọ́n kọ̀ wá síwájú ọlọ́run sótìyé àwọn Jonathan ọlọ́run lọ́mọ iye tí wọ́n kọ̀ wá síwájú ọlọ́run àwọn maurice iwu ọlọ́mẹtí wọ́n kò wá síwájú ọlọ́run àwọn dọ́ra àkúyìlì ọlọ́mẹtí wọ́n kò wá síwájú ọlọ́run kódà àwọn yáradùà ọlọ́mẹtí wọ́n kò wá síwájú ọlọ́run àwọn babangida ọlọ́mẹtí wọ́n kò wá síwájú ọlọ́run ìwọ náà ya rò dáadáa anábì ni wọ́n kò wá síwájú ọlọ́run báyìí sóyà àbí òye nìsín anábì ni ẹjẹ́ ń sọ fún yín mọ́ mọ́ ọkùnrin mi nù yín tọ́já sí wípé yóò wà pàdé ọlọ́run lẹ́nu tọ́já sí pé yahmalu bàírọ́ ńlá òun ẹni yẹn wá rè làkùnmí lòun ó kọ̀ wá síwájú ọlọ́run tiẹ̀ làkùnmí ní bóyá làkùnmí tó jí nínú dúkìá mùsùlùmí yóò kọ̀ wá ẹlòmíì màálù ni ẹlòmíì ewúrẹ́ ni ó kọ̀ wá síwájú ọlọ́run wọn ní ànábì ànábì wa náwó sókè ó ní fàkọ́ọ́là aláhùmá alibalagti aláhùmá alibalagti ìwọ ọlọ́run ṣé mo jíṣẹ́ rẹ àbí ń jíṣẹ́ ìwọ ọlọ́run ìtò rán mi mọ́ sọ àbí ń sọ ńláṣẹ́ wá ń sọ ṣùgbọ́n tí máa dùn èmi ni pé àwọn olóṣèlú àtàwọn tó ń darí wá nù wọn ègbọ́ wá sí tẹ́ bá rí àwọn wá sí Ramadan ó lójú wá sí tán lè lọ wọn lọ wá sí àwọn àfáàsù náà wá sí àwọn ẹ̀ẹ́dì ni yá wá sí tí wọ́n ṣe wá sí wákàtí kan tí wọ́n fi fifty nine minutes kí gọ́fúnà tó wà ń jókòó tí wọ́n fi wákàtí kan kí sẹ́nétọ̀ kẹ́ẹ̀tì ẹ̀ṣọ́ àdíìsì kan kódà kán máa lò káwọn náà délé pé ee wàhálà rẹ o irú àwọn àdìsí tẹ ẹ bá ti ráwọn olóṣèlú dúró ẹ lọ́yẹ ká ẹ máa kà ẹ wàá fi sùúrù ṣàlàyé ẹ pé tó ẹ̀yin olóṣèlú wa ẹgbọ́n tánà bíi báyé wí o àfẹni tí ọba jí nǹkan lùnú yín o gbogbo ń tẹ́ ẹ jí ẹ̀ ń kó bọ̀ lọ́rùn o ìwọ tó jí ten million ten million ló kó wá síwájú ọlọ́run o ìwọ tó jí two hundred million ni ló kó wá wájú ọlọ́run o ìwọ tó ta ṣẹ́ àstéètì ó kò wáwájú ọlọ́run o ìwọ tó jẹ́dá tó jẹ́dá nysc owó àwọn kọ́pà ó fi àkúrú interest ọ̀sán lásìkò ó kò ọlọ́run o ìwọ àfà tání ọmọ kó èèyàn lọ ájì owó alálàájì art commission ìwọ náà ṣe kí ni o olùpọ́npọ́ ó ọlọ́run o bàbá lẹ́mọ̀ọ́mù okòwò mọ́sálásí jẹ ó kò wáwájú ọlọ́run o ni Allahumma albalat ìwọ ọlọ́run ṣe mo jíṣẹ́ kí náà ni ó ṣẹlẹ̀ jẹ́mọ́ anábì jíṣẹ́ abẹ́lọ́run ọlọ́mọṣẹ́ lálábòsí o àti ìparí o àátọ́ máa tẹ̀síwájú tó bá di ọjọ́ mẹ́jọ lórí àárín tá a dé ní tó jẹ́ a máa ṣàlàyé gbogbo eléyìí ká lè bá àjẹmú mi ní òdodo gẹ́gẹ́ bí ó kọ tíra tá à ń lóyìí mìnà ájúlì mọ́mìn ọlọ́run ṣe á mú mi ní o jẹ́ àsoríire ayé àtijọ́ ọ̀gbìndì alkiyama gbogbo àwọn nǹkan kéékèèké táwọn kan kéékèèké ó tóbi lọ́dọ̀ ọlọ́run o kálukú wa náà wo inú fámílì ẹ̀ káwa náà wo bí a ti ń ṣiṣẹ́

ashadu an la ilaha illa anta asàtúlẹ̀ salamu alaykum wa rahmatulahi wa